ọwọ́ tẹ àwọn adigunjalè márùn-ún tí ó dá èrò ọkọ̀ lọ́nà londo àwọn afurasí adigunjalè márùn-ún lọ́wọ́ pálábá wọn ṣẹ́gi ní ìlú Ondo pẹ̀lú bọ́wọ́ ṣe tẹ̀ wọ́n lẹ́yìn tí wọ́n ja àwọn arìnrìn-àjò kan lólè alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo abilékọ Fúnmiláyọ̀ Ọdúnlàmì ṣàlàyé pé ọkọ̀ Toyota Previa kan pẹ̀lú èrò mẹ́jọ tó wà nínú rẹ̀ làwọn adigunjalè yìí dá lọ́nà lásìkò tó ń gba àárín ìlú Ondo kọjá sí nǹkan bíi aago kan ààbọ̀ òru ọjọ́ kẹrin oṣù kẹwàá yìí àwọn afurasí ọ̀daràn yìí ló ní wọ́n tó méje tí wọ́n sì kó oríṣiríṣi nǹkan ìjà olóró bíi ìbọn àdá ọ̀bẹ àti igi lọ́wọ́ láti wá ṣiṣẹ́ ibi tí wọ́n ṣe lọ́jọ́ náà ó ní gbogbo owó tó wà lọ́wọ́ àwọn èrò ọkọ̀ ọ̀hún èyí tó tó bíi mílíọ̀nù mẹ́rìndínlógún náírà ni wọ́n gbà pátápátá kí wọ́n tó tún kó púpọ̀ lára àwọn ọjà tí wọ́n lọ rà sá lọ ọdúnlami ní ibi táwọn afurasí adigunjalè náà ti ń gbìyànjú àti ta àwọn ọjà ọlọ́jà tí wọ́n fipá gbà lọ́wọ́ wọn nílùú Ondo lọ́wọ́ ti padà ti àwọn márùn-ún Ọ̀rẹ́olúwa Ọdẹ́dẹ́ ló ti ń jábọ̀ ìròyìn fún yín láti ìkànnì amóhùnmáwòrán Wisdom Yard.